dàsìkò yìí gbogbo ojú tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ èmi pàdé yín ọ̀rẹ́ yín ọmọ yín ọmọtóyọ̀sí Rachel Isiaq ń sọ̀rọ̀ a wà lórí pápá àgbàdo ìjàyè primary school ojokoro níbi tí ìfẹsẹ̀wọnsẹ̀ ti wáyé láàrin Orísun eh, FC àti OBC FC tí wọ́n gbá novelty match fún ọ̀gá yányán ní Orísun ìyẹn Fẹ́mi Adéríbigbé Kwame ẹ jẹ́ kí a wo àwọn tí wọ́n gbá ìfẹsẹ̀wọnsẹ̀ náà wọlé àti bí ìfẹsẹ̀wọnsẹ̀ náà ṣe ń lọ. ọ̀kan nínú àwọn atọ́kùn bó ṣe ń lọ lórí pápá Orísun ẹgbẹ́ ọba ò lè ṣe rí ìdíje òní sí. ìdíje ìní dùn gàdà kódà adárayá agbára pé fún Kwame ọ̀gá pátápátá ọ̀gá ìdíje ìní ìdíje tó dùn àti pẹpẹ kan sí dáadáa ni bó tẹ̀ jẹ́ pé mi láǹfààní àti gbá bọ́ọ̀lù nínú àwọn àmọ́ iṣẹ́ tí mo ṣe láàárín ẹ̀ ó kọjá bẹ́ẹ̀. èmi náà rí bẹ́ẹ̀ mo fẹ́ bi yín ní ìbéèrè kan ṣé nítorí pé ẹ jẹ́ atọ́kùn lórí pápá òun ni ẹ ṣe fi ara hàn lónìí nínú ìdíje yìí. Ah, bẹ́ẹ̀ ni torí pé ẹni ńlá ní í ṣe ńlá ó mọ̀ pé Kwame la gbé ìdíje ìní fún wọn gbúdọ̀ má yọjú síbẹ̀ lóòótọ́ atọ́kùn ni mí lórí pápá bó ṣe ń lọ ní Orísun ah, torí ẹ̀ náà ni torí pé mo jẹ́ ọ̀kan lára àwọn atọ́kùn lórí pápá Orísun náà ni mo ṣe wà nílé ni. ṣùgbọ́n ẹ̀jọ̀ mi lójú lẹ́yìn o tí mo ti rò bí ẹ máa kó góòbí márùn-ún ẹ máa gbá ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn wọlé àbẹ́ máa gbá bọ̀ wọlé fún ikọ̀ Orísun FC eh, torí pé wọ́n pè yín ní sport battery hmm. lórí a rí i pé teamwork iṣẹ́ tá a bá jọ ṣe pọ̀ ló ṣe pàtàkì kì í ṣe ẹni tó gbá bọ́ọ̀lù sáwọn nìkan lóòótọ́ àwọn tó gbá bọ́ọ̀lù sáwọn ló jẹ́ ajáwé olúborí ṣùgbọ́n iṣẹ́ táwa tó kù náà ṣe àláàrin tó bá wo HOD náà wọ́n rí pé HOD náà ò láǹfààní àti gbá bọ́ọ̀lù sáwọn àmọ́ iṣẹ́ tá a jọ ṣe láàrin kùkù lórí pápá yẹn òun ló ń lọ níwájú yẹn kó dìgbà tá a bá gbá bọ́ọ̀lù sáwọn ká tó ṣiṣẹ́ tiwa. ok kí tó fi yín sílẹ̀ àdúrà wo lẹ ní fún ọ̀gá àgbà iléeṣẹ́ Orísun. Ah, ọ̀gá àgbà iléeṣẹ́ Orísun Kwame ah, bá tún wá ayé bá tún bẹ bàbá òkè òkè náà lẹyẹ tún fọhùn òkè là máa bá yín lágbára Ọlọ́run bẹ́ẹ̀ bá lo igba ọdún láyé ọdún kan ni kẹ́ ẹ fi ṣe àmọ́ ọdún kan yín ọ̀hún nínú ayọ̀ nínú ìrọ̀rùn nínú ìgbéga nínú ìṣelógun lẹ máa ti lò ẹ ní fàìsàn lùgbà bàbá. orúkọ yín fún wa. orúkọ mi ni ayélujára olúwafẹ́mi. báwo lẹ ṣe rí ìdíje òní sí. àwọn jẹ́ ìdíje tó dùn inú wa dùn torí pé ìdíje tó làmìlaka tó sì ní ìdí pàtàkì tàṣegbà náà ni a ṣe ní ìbú ọ̀wọ̀ fún ọ̀gá wa àgbà pátápátá ìyẹn ọ̀gá Fẹ́mi Adéríbiwé Kwame fún àyájọ́ ọjọ́ ìbí wọn tó ń ṣe. ṣé ẹni lọ́kàn láti gbá bọ́ọ̀lù wọlé rárá kẹtọ́ nígbà tí èmi ti fẹ́ wọlé mo sọ fún àwọn akẹgbẹ́ mi pé tẹ́ bá fún mi bọ̀ mi máa score o láti bẹ̀rẹ̀ náà ni a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ kó padà rí bẹ́ẹ̀. alihamudulilayi àdúrà wo lẹ ní fún ọ̀gá ọ̀gá yányán lórí. àdúrà tí mo ní fún wọn pọ̀ tí n bá bẹ̀rẹ̀ ilẹ̀ wa ṣú síbi òsì kan. ó kì í ẹ jẹ́ ká ṣe ní ráńpẹ́. ẹ lágbára ọlọ́run ọ̀gá ẹ pẹ́ fún wa ọlọ́run ti fi yín dorí ẹ ní dẹnilẹ̀ lágbára ọlọ́run ìkọ́ tọ́lọ́run dẹ̀ fi ọwọ́ yín dákalẹ̀ kò ní bàjẹ́ lójú yín ìtẹ̀síwájú máa máa bá gbogbo òṣèlè Orísun náà ẹ ní gbẹ̀yìn kankan sí nínú wa a dẹ̀ ní fojú sunkún yín àti gbogbo àwọn olólùfẹ́ wa ń wà náà kọ́lọ́n bá a ṣàbù lórí gbogbo wa òwòye ọdún tó ń bọ̀ kọ́lọ́n jẹ́ ká tún lè ṣe Dubai yìí lọ. ẹ jọ̀ọ́ báwo lẹ́yìn ṣe jẹ́. ẹ orúkọ tèmi ni ọlálẹ́kan ọmọ yáwálé mo jẹ́ ìkan lára àwọn atọ́kùn ètò ní orí mọ́ọ̀máwòrán Orísun mo dẹ̀ jẹ́ ìkan lára àwọn tó gbá bọ́ọ̀lù tá a ṣe fún ìbọ̀wọ̀ fún ọ̀gá wa ọ̀gbẹ́ni Fẹ́mi Ayédìgbé Adédìgbé Kwame ní ọjọ́ òní. ẹ má bínú mo fẹ́ bi yín ní question kan ṣé kò ṣe pé bóyá ẹ lo bàǹtẹ́ torí ìbẹ́yẹ gbá bọ́ọ̀lù yẹn wọlé. a ah, mi ò lo bàǹtẹ́ o torí pé kó tó di pé pé adébáyé àwa ti ń gbá bọ́ọ̀lù láti ìgbà tá a ti wà ní kékeré mo dẹ̀ ti sọ fún àwọn akẹgbẹ́ mi pé tá a bá délé ni o àgbà man of the match nínú mi dẹ̀ dùn pé èmi mo gbá bọ́ọ̀lù àkọ́kọ́ wọlé èmi dẹ̀ tún ṣe assist tàbí score goal kejì mo dẹ̀ di àárín mú dáadáa èmi ni wọ́n fún ní man of the match lẹ́nu. ẹ ti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu balógun lórí pápá Orísun FC tí gbogbo ayé mọ̀ sí HOD ọ̀nàrẹ́bù ọlámilẹ́kan dáramọ́lá. Ah, ó jàlá ó ń gbé ó ń jẹ́ kí ni ìṣègùn alright ẹ jẹ́ kí a fi eléyìí dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ká sì dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Orísun èyí tí wọ́n fún wa ní ètò yìí láti ṣe à ń fi eléyìí ṣe kóríyá ìyẹn fún ọ̀gá wa pátápátá ọ̀gá wa yányán èyí tí ọlọ́run gbé kalẹ̀ fún wa ní iléeṣẹ́ Orísun láti ṣe ìdíje fún wọn ìyẹn novelty match fún ọjọ́ ìbí èyí tí a fi sọ pé à ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún wọn kí wọ́n wà láyé wọ́n wà láàyè pàápàá fún gbogbo ikọ̀ ìyẹn ti àwa sọ̀rọ̀sọ̀rọ̀ pédépédé àti àwọn òṣìṣẹ́ ní Orísun Orísun tẹlifíṣàn bọ ẹni yìí ó jọ mí lójú díẹ̀ ò torí mo ti rò bóyá ẹ máa ṣe kinní yẹn fún wọn lórí pápá bẹ ṣe máa ń sọ lórí ètò. ọ̀rọ̀ náà ẹ kò ṣe pé a lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ mọ̀ pé tabawo gbogbo àwọn tí a kó sọ́ọ̀dì lórí pápá ìyẹn ti Orísun FC a pé wọ́n ṣiṣẹ́ takuntakun ṣé kábẹ̀ láti Fẹ́mi Ayédèmẹ́lọ ọ̀gá wa tẹ́ pé àbọ̀dá yìí nígbà wọn gbé góòlù wọn gbà wọlé ní àgọ́dá ah, eh, bákan náà eh, kagbe fún Ọlálékan ọmọ Yáwálé eh, òun náà ṣe kíní ẹ̀ dáadáa bákan náà èèyàn wá dáadáa òun náà tó yẹ pé wọ́n darapọ̀ mọ́ wa Adéníyì òun náà ó gbá bọ́ọ̀lù wọn lóòótọ́ à ń retí Àtàbàtúbú Ọ̀túnba à ń retí gbogbo wọn yìí pé ó yẹ kí wọ́n darapọ̀ mọ́ wa gbogbo wọn náà lọ́ ṣe kí ni ló yẹ pé wọ́n kàn ń jọ́ọ̀gì kí ni wọ́n lè ṣe kí ni wọ́n rí takọ́sọ́ sórí pápá àmọ́ gbogbo wọn náà lá ṣe kí ni ló yẹ pé wọ́n jọ darapọ̀ wọn láti ìdíje dáadáa adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ikọ̀ Orísun mẹ́ta sí òdo náà la na àwọn OBC rúm. ó jọni lójú torí pé ó yani lẹ́nu lónìí àdúrà wo lẹ ní fún ọ̀gá lórí Orísun. ọ̀pọ̀lọpọ̀ yẹn ti ṣàdúrà fún ọ̀gá ọ̀gá àgbà iléeṣẹ́ Orísun ṣùgbọ́n àdúrà tá àwọn èèyàn ti ṣe èyí tí a tún ṣe náà àgbàdúrà pé kọ́lọ́run ọba kó lọ́ra ẹ̀mí bàbá yìí kọ́lọ́run ọba sì fún wọn lókun àtagbára gbogbo ohun tó ní lọ́kàn o láti dà nílé ayé sí dáadáa ọlọ́run ó sì gbà ní bàdà ayọ̀ àti àlàáfíà fún yín lágbára ọlọ́run bàbá òkè òkè náà lẹ́yìn máa fọ̀n lágbára ọlọ́run àti kágbádúrà náà fún iléeṣẹ́ Orísun náà ipò òkè òkè náà lẹ́yìn máa lọ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní bó ṣe ń lọ lórí pápá Orísun ẹ ṣeun wo àdúpẹ́ dáadáa ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń bọ́ta wá bìbà láti wo ìdíje yìí ẹ wo orí pápá àgbàdo ìjayé Òjòkòrò primary school ẹ wo kò gba èrò ẹ tún rí i pé lẹ́yìn wa náà ṣe rí i pé bó ṣe ń lọ jẹ́ pé àwọn èèyàn ní à ẹ̀yin gbogbo àti ayé sóni ẹ wo wọn fẹ́ fa sọ orísun yà mọ alọrun a lọ ìfẹ́ wa náà lẹ́ni o òṣìṣẹ́ wa náà ọlọ́run ọba náà ni a lọ gbogbo rèé pé ẹ jáde wá láti wá wo ìdíje ìdáná. mo wá ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè kí tó fi ń sílẹ̀ kẹ́ tó máa lọ ìgbà wo ni ká tún máa retí irú ìfẹsẹ̀wọnsẹ̀ báyìí. a kò ní pẹ́ o a kò tún ní pẹ́ rárá ẹ wo láìpẹ́ láì jìnnà ìmí ìtúbọ̀ tó yẹ pé a ṣe kí ni alátàn bọ́ọ̀gì gẹ́gẹ́gẹ́ a ṣe kí ni gẹ́sẹ̀.